وعليكم السلام ورحمة الله وبركاته Ìjọba Bí mo ṣàlàyé ni pé Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tó bá rìnrìn àjò kìíkìrò ọ̀rìnyàn lórí orin ìkan ràkúnmí ẹṣin àwọn kàgbẹ́mọ̀ mẹ́rin àjò tó bá wà lórí ẹ̀kùn ní kírun yẹn lórí ẹ̀ yóò sọ̀kalẹ̀ kí ni ṣùgbọ́n tó ágbó jẹ́ ìyànná fílà ó mọ ìyànná fílà ló ó dẹ̀ máa wà lórí orin tó bá bẹ̀rẹ̀ yóò kọjú ìyẹn sí kíblà tó bá tó wà lọ ibi tó wù kọjú sí tó wù kọjú sí yóò ọkọ̀ dúró ni mọ́tò máa dúró àwà kírun

wọ́n á ṣàlàyé ọkọ̀ ojú omi àwọn àbá ní ọkọ̀ ojú omi gan bí ìlú lò ẹ̀ lè bọ́ọ̀lẹ̀ gan ní omi lẹ́ẹ̀bọ̀ sí wọ́n sì máa ń pẹ́ ní ọkọ̀ ojú omi ẹlẹ́wà lórí omi fọ́dún kan oṣù mẹ́fà nígbà míì gbogbo díẹ̀ onáfi ní alèkí àwọn ìran ọ̀ràn yẹn láwọn ààyè yẹn àlàyé ní wàí látàntàbí wà alàjá pẹ̀lú anábì ní kírun ní ìnàró nígbà tó rẹ́ nìkan tó kírun lẹ́ tó rọ̀gbọ̀ kú ní orí tó bá lè kí nínàró kí níjókòó tó bá lè kí níjókòó kí ilẹ̀ tó fẹ̀gbẹ̀ lílẹ̀ nínú ọkàn rọ̀ láti nìrú kírù oríwá ọkàn bọ́dì mọ́tò ájókù àwọn àfáà ṣàlàyé pé a tẹ orí ba a tún gorí padà sami Allahu liman hamida rabbana kalam tàbá fẹ́ sùjú láàyẹ kí orí wa tó tẹ̀bá ti sùjú kó lọ lẹ jú ti rùkú lọ ìní wọ́n ṣàlàyé fún wa ní tábìlá kí wọn wa Allahu a'lam ní ma ń fi orí ba sí tó àwájú wa bẹ̀rẹ̀ mọ́ yí bàbá mi àbíyàká ibi tó ti ń kírun ló dúdú náà súnà sọ pé ká máa forí kan ògiri yẹn ṣùgbọ́n àmọ́ ṣe ìmá àmọ́ tẹ̀ àmọ́ lọ́kì àmọ́ tẹ̀ ní bá bá ṣe lágbára ìlú súnà sọ ní èèlà níbi ìdíhàm tí mọ́ṣáláṣí bá ní ìdí fún fún nìkan àwọn àbá sọ wípé ẹni tó wà wájú wa yẹn gangan ẹ̀yìn rẹ̀ á forí kan ní orúkú àbẹ́sùjú tàbí forí kan fún lọ́rẹ̀ náà Wa alaikum assalam wa rahmatullah. Ẹ béèrè béèrè yìí àsìkò lọ mi. Kí ni wọ́n pè ní àfà? Ẹgbẹ́ ń pè ní àfà ṣókí ni onímímọ́ ẹ̀sìn tó jindù nínú ìmọ̀ tó lè ṣàlàyé ẹ̀sìn àti tó rọ̀mọ̀ fún yàn wọ́n fẹ́ píngún yóò ṣàlàyé bí ó ṣe ń píngún yóò píngàn níbàmú pẹ̀lú ṣẹ̀ríà wọ́n sọ̀rọ̀ zàká yóò sọ ìyà zàká yẹ́dẹ́yìn ó yọ gbogbo ẹ̀ pẹ̀lú ìyà yóò wọ́ kí ní sọ tẹ̀sí zàká ní ìsìn owó yóò lè wọ ẹ̀ẹ̀lẹ̀ iye tó kéré jù kó tó fi tó yẹ kó wọ̀ yóò mọ̀ bí wọ́n ṣe ń wọ wọ́ọ̀kì ní sọ bóyá ti dáhàbù ní àti fìtọ̀ èmi wọ́ọ̀kì ẹ̀ níbi two weeks last week is 176,026 naira based on the sale of goods ní déètì tí mo wù àti CBN rate náírà pòròpé yóò lè wọ́ọ̀kì ẹ̀ yóò sọ yóò lè ṣàlàyé èrú yóò má dìílà wà nù kìtàbà sunna fòròkó díẹ̀ tí wọ́n pẹ̀lá àfáà ní onífẹ́mọ́ lọ́yà ṣá ẹ̀yẹ ló lè dìdì yé yí ẹni tí ó ń pè ní amòfin lẹ́n tó ṣe lọ ó parí bí Wọlé Ṣóyínká ṣe jẹ́ pòfẹ́sọ̀ English tó so àfáà lẹ́n tó dàbí amòfin tẹ́gbẹ́ gbogbo tó jọ mọ́rọ̀ ẹ̀sìn àtọ̀rọ̀ gbé sí ayé òun láàmù bá tí ó mọ̀ ṣàlàyé kí ni ìdájú ẹ̀sìn lórí ẹ̀ ṣókí nìyẹn pòròpé ṣùgbọ́n àṣìṣe ni lónìí pé herbalist alágbo àwọn èèyàn tó dáfà gbogbogbòdíé kìí ṣàfà just like a lọ pé medical doctor ní lawyer gbogbogbòdíé ara ìsìn pharmacist kálọ̀kù wọ́n ní lawyer rárá ṣókí ènìyàn wọ́lá ààrẹ Ìdílé ni pé àárí ọ̀pọ̀lọpọ̀ àwọn àpá àpọ̀lẹ́yìn Káàpì ṣe pè ní mo ti rí tó ní bàbá bí àdá ṣó wà bẹ́ẹ̀ wà láìní ní mọ̀ nípa ẹ̀. Gbogbo ọ̀rọ̀ wà. Ẹjẹ́ ni ìgbèsìkúlẹ̀ aláwọ̀ mẹ́ta wà òkè ànábì fún ara rẹ̀ lọ bẹ sàárè wò nígbà ayé àbí ìjó ká pílẹ̀ aláwọ̀ mẹ́ta kò káwọ̀ ní tó sọ ní pé assalamu alaikum mẹ́ ala diyari mina lil muslimina wa lil muslimat wa inna insha Allah bikum lahiqun nas'alullah alakum huwa nas'alullah kò kékúlẹ̀ kódà kò sí súra kùrán ní ìrun kíkí sókù lára tẹbá jẹ́ takbira àkọ́kọ́ aláàgbà fatia aláàgbà tó tẹ̀lé gini àsàlátù aláàgbà tó tẹ̀lé àwọn àdúrà lánàá ànábì والذين جاءوا من بعدهم سورة العشر يقولون ربنا اغفر لنا

اقرأوا القرآن واسألوا الله به فإنه لا يأتي زمن على الناس يقرؤون القرآن ويسألون الناس به èyàn lè ka Quran tí ẹ bá kà tán kó tọrọ tó ń fẹ́ lọ́dọ̀ ọ̀nà ṣùgbọ́n lè bí a ka Quran yẹn fáwọn òkú là ṣùgbọ́n táwa bá kà á gbà ládá kí ka Quran yà ti súnmọ́ lọ nìyẹn a wà lè tọrọ nǹkan lẹ́yìn tá a bá kà tán ní ìmọ̀wé agbófinrin yìí nìyí so àwọn èpè fún àwọn èèyàn tàbátì àdá ìwé orí kàrí ìsìnbọ́lẹ́dọ̀ àfà súnmọ̀ kàrí pé kódà ti tàbátì àdá ni mo mọ̀ ní jẹ́ tí wọ́n gbọ́n lò alámtàrà ṣẹ́fà á ti ọwọ́n báyà á fi lulẹ̀ oní nǹkan ó ṣẹlẹ̀ sóńtọ̀ ìgbọ̀tẹ́gbẹ̀ tí ó nínú súnmọ̀ mo fẹ́ gbọ́ lẹ́nu àfà súnmọ̀ kan tó fẹ́ sọ̀rọ̀ yẹ ṣùgbọ́n iná àtẹ́nà ẹlẹ́rin sáàfì mọ̀ pó rọ́ǹgì ni pé iná àtẹ́nà ẹlẹ́gún wọ́n ti distort kùránì ní ọjọ́ rẹ̀rin ka kùránì yẹn ẹni tó mọ̀ kùránì ká tí ò gbédè Yorùbá tó bá dé yóò ní tí wọ́n ya wèrè ń bí ni torí kò ní mọ̀ pé náà fẹ́ a ti ń fi nǹkan mí kú tàbí ìkàtẹ̀lẹ́gún ẹ̀ ti fi nǹkan

Yes. Ìdí mò ń sọ ni pé èèyàn ní bùkátà tí pé a mú ní di 500 naira, ọwọ́ mo ṣẹ̀dá àmú fẹ́ pass, ọwọ́ mo níṣòro kan, orògbódé pé èèyàn lọ́rọ̀ mọ bí, àbẹ́yìn ìyàwó èèyàn kú bí wọ́n bọ̀ wá yóò afá ìwọ́n lóòlò àbọ̀ wá mú ọ tàbá dẹ̀ dé àwọn nípa ágì tí ẹ̀ ágì mú ẹ̀ ágì ẹsẹ̀ àti ọgbọ̀ ṣẹ̀jì oríṣiríṣi wọn kàn máwọn nǹkan tó lè dẹ́rù bàyẹ̀ wá bẹ́ẹ̀ èyàn lè mú kùrán kó kà tó bá kà tán ó fi ṣe àkàsọ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run nìyẹn ó fi ṣàdúrà kíkà tó ka kùrán yẹn ó ti ṣe ó ṣe nǹkan kan tó dùn mọ́ ọlọ́run nù nìyẹn ọ̀rọ̀ ọlọ́run torí àdìsí yẹn Hassan lè lóyè rèé

ṣùgbọ́n bá sọ ni pé bẹ́ẹ̀ ṣe wá ké tán yẹn ẹwà ṣe ẹ̀bẹ̀ lọ́n níta ké síwájú yẹn jẹ́ àkàsọ̀ gẹ́bí bàbá mi bí sọ lẹ́ẹ̀kan pé ká ṣe sà náà ká yin lọ́n ẹ̀ ká ṣàṣà látú ọkùn nínú ọ̀nà téèyàn fi lè ṣàdúrà náà ní bí kọ́kọ́ pé kò àrùn eléyìí náà wá ń ṣàdúrà now àkíyèsí ṣe mọ̀ pé ní ìlú náà wọ́n máa sọ pé abẹ́ lọ ké kùrán káfí bẹ lọ́n gbogbo àjókòó wọn wà á kùrán fún wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan yẹn iṣẹ́ súnmọ́ fákọrọ̀bú mẹ́tẹ̀yẹsàrọ̀ méjì pẹ̀lẹ̀ pé àyà ẹ̀gán sọ̀rọ̀ pàtàkì jùlọ wọ́n lè lo wá òmúmù láti wọ́n lè lo àlẹ́ìbọ̀rọ̀ bí òmúmù láti láti kóṣòsì sábàbí wọ́n lè lo náà ṣùgbọ́n yẹn ìdí tí wọ́n fi sọ pé rọ́ǹgì ni pé láyé ànábì sọlọ́lọ́ àríwá ìlọ́sán àwọn sọ̀hábà àtìlẹ́yìn tánàbì ti lọ sọ́tàwọn sàbíwà láyé tí àgbé ìbádà lápé àdúà ẹ̀sìn gbogbo tó bá jẹ́ ìwọ̀n èébì òrí ṣe pé ó dá báyìí náà àwọn sọ́ábà kì í kóra wọn jọ ẹlòmí ni wọn ò tí kó ewé Kùránì jọ ló bá tí wọ́n sọ pé ṣe bí áfíìsì ni Usman buna afan gbogbo àwọn kúlàfà ọ̀rọ̀ ṣì ní áfíìsì ni wọ́n pé ìwọ kéjì zíù tàbáraka ìwọ kéjì zíù kọ́dísàmí aláwọ̀ ìwọ kéjì zíù ilé kéjì zíù kó wá fi pé ojú zíù Kùránì wọn ni wọ́n fi bẹ̀lẹ̀ kó sí ìwọ̀n èṣe bẹ́ẹ̀ wọ́n èé sì tún péjọ ṣàdúà lórí nǹkankan yàtọ̀ sí pé wọ́n lọ kírun wọ́n èé péjọ mo rò pé tẹ́bákà tí àkàtẹ́ ń pè ní tàfíṣẹ́ òdùá ẹ̀rọ àwọn àfáàrù ń bẹ̀ láyé Umar táwọn kan lọ ń ṣàdúà fún kìláfà Umar dí ó fún wọn lẹ́gbà tí ìbá gbàgbé wọ́n lọ ń ṣàdúà àwọn yẹn lọ ń kó àwọn jọ wọ́n ń ṣàdúà fún ìjọba wọn ò bẹ̀rẹ̀ nítorí náà kò ṣe súnà ní tó ó dùn lè tí ó ṣe kòkòrò àjọ́yìn kálukú ni kó bẹ lọ nǹkan tó ń wá dẹ́ àìdájọ́ sí pé tó bá jọ méjì afẹ́ lọ sàdúrà òkè tí àwọn ọkọ̀ tí lásìdẹ́ǹtì kó mọ́ lásìdẹ́ǹtì lẹ̀ tẹ bá ṣe bẹ̀rẹ̀ náà kò bá ní àìdájọ́ kan afẹ́ lọ sàdúrà mi kan kò sínú súnà ní ìgbàgbóyà gbọ́ yìí sòdíyàn ti rí ni ẹ̀rí pé gbà tí wọ́n ń lójú àwọn èèyàn wọ́n rí àwọn ẹlẹ́bọ̀ gbà yìí wọ́n lè jí jí gan wọ́n máa ń so ìdá wọn kọ̀ dátùlà àwọn àti wọ́n máa ń jí ìgbà tí wọ́n wá ń lọ sógun wọ́n sọ fún ànábì ìjì alìlànà dátàlà àdọ̀wà ká mọ́ láhùmù dátù àdọ̀wà ọkàmọ̀kọ́ ànábì ní kò sí ẹfún wa náà bóyá àlàmbàrẹ̀ kẹfà láàmà ké sí dàyẹn bóyá fílẹ̀ lẹ́ọ̀ni àlẹ́bì nínú iṣẹ́ sí àwọn ẹlẹ́bọn ṣùgbọ́n ló ṣàánú wa tàbá bẹ́ jáde àlẹ́bì ti kọ́ wa ní táàgì àti tẹ́ẹ̀fẹ́ rẹ̀ ṣùgbọ́n ẹ̀sọ̀ lẹ́yìn lẹ́gbẹ̀rẹ̀ àwọn nǹkan mí ìta lè ṣe wà sílà lọ́dọ̀ náà yàtọ̀ okay yàtọ̀ sí Kùránì kíké ìtọrí àánú gangan ara àkàsọ̀ ni káṣe sọ́dákọ̀ gbogbo yíwa káṣe kí ni káṣe sọ́dákọ̀ ipẹ́ mọ́dí máyà rẹ̀ wà ní lẹ́ẹ̀kan lọ́lọ́ n'i. ẹniyàn fẹ́ kú ló wá lọ ń sọ ọlọ́ni ẹ̀bẹ̀bẹ̀ ṣe sọ́dákọ̀ nǹkan bí àyà sí àdákùn mùlìmọ̀ kíkú tó dé fẹ̀yàkùn tí ó máa sọ pé rọ́bí láúlá àkọ́rùtàrí ìlà ajalé kọ̀rí dé fa sọ́dákọ̀ wà ákùnmìnà sọ̀lẹ̀ ìdàkúntàmínà sọ̀lẹ̀hìn bí sọ́dákọ̀ ṣẹ́gbẹ́ tó bá ti ṣe sọ́dákọ̀ ó fi mọ̀ pé yóò di ọ̀kan náà àwọn ẹni yóò gba àdúrà rẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé nínú àkàsọ̀ náà ní ká ṣe sọ́dátọ̀ nínú rẹ̀ ní mo ti sọ káwọn ṣe dáadáa sáwọn òbí wa mọ̀rọ̀gbó jẹ́ wa àti gbogbo nǹkan tó bá jẹ́ nǹkan rí nínú rẹ̀ náà ni káṣàfọ̀ máa àdúrà yẹn fọ́lọ̀ tàbí iṣẹ́ rẹ̀ láàdẹ́ ṣe náà káṣàfọ̀ mẹ́ fọ́lọ̀ ṣáò ṣe àgbé mo ṣàlàyé nípa àwọn mẹ́ta yẹn tí wọ́n kó sínú àpáta yí pé nígbà wọ́n bẹ́lọ̀ pé ọlọ́run ò tó bá yẹ pé ń tàà ṣe torí ti ẹ láti ṣe yọ wá nínú ìṣòro yìí ìkláàsù tí wọ́n fi ṣe ṣẹ́yẹ ni wọ́n fi bẹ̀lọ́n tàwíìdì yẹn gbogbo bí é sọ agbọ́dọ̀ ìkláàsù náà ara tàbí ma sún ọ̀nà dẹ́ mo ti ṣàlàyé pé ṣàlẹ̀ fọ́lá àná bí bẹ̀lọ́n rárá

lẹ́ẹ̀rí ẹ̀ tí ọ̀pọ̀ dára àti lẹ́yìn. Ẹ̀yìn sútrọ̀ lẹ́màgbà, in tí sútrọ̀ ń sọ ni pé àǹfààní wà fẹ́ tó fẹ́ kọjá wájú yí kó gba ẹ̀yìn sútrọ̀ yẹn kó mọ́ láàrin àtẹ̀yìn gàgá. Ó lọ̀rọ̀ bá bí bù ń sọ bánà dì ní ẹni tó bá fẹ́ fa gidi kọjá láàrin wa àti sútrọ̀. Fálíyù kọ̀ tí tó ń lọ tún sí tó lóhù tó ní kó pa sọ́rùkù àti so alẹ́kùnrin tẹ̀sùbá ìdájọ́ ẹni pé kìí ṣe súnnà ẹ́rìkẹ́ mi lọ pé bid a mi lọ sọ pé bid a borí láàkì lẹ́ìsà ti súnnà ṣùgbọ́n kìí ṣe súnnà ìdí tí mi fi lọ láàmọ́ pé kìí ṣe súnnà ni àwọn ọ̀rọ̀ kan kìí ṣe tí mi fi ọ̀rọ̀ pọ̀

kìí tún wá ṣe bá ṣe mọ́ ń ka ọwọ́ yìí anúmílà àwọn ìka ìta mọ́ ń ka èyí tó pín sí mẹ́ta rárá ó máa ń kò láti ọwọ́ ni ó máa ń fa ọwọ́ wálẹ̀ báyìí kẹtẹ ní súnnà kìí ṣe pé ìtàmọ̀ ta kéékèèké láwọn èèyàn ṣe foríṣiríṣi fọ́múlà ìtàmọ̀ ní ìwọ́n ṣe ni pé yóò kà wá sálẹ̀ tó wà mẹ́rin àṣírí tó wà bẹ́ẹ̀ pé kò sẹ́ni tó ń ka ọwọ́ tó jẹ́ márùn márùn tí ò ní fọkàn sí ti ń kà ṣùgbọ́n ẹ̀rọ mẹ́rin káwọn ẹlòmí ti ń bá tẹ̀sùbá ṣàrìkú yóò kàn máa wọ ní ẹ̀sì láwọn wọ́rọ̀ àwọn ìyẹn tó ní ó dà pé ìyẹn tó ní lẹ́tà nìkan tí ẹ bá ti wọ wọ́rọ̀ iye tó wọ́ náà ló 1,000 wọ́rọ̀ wọ́rọ̀ 1,000 wọ́rọ̀ wọ́rọ̀ 1,000 kò mọ́ kò bá mú so sóbáhà ní pé kì í ṣe súnà súnà lọ́wọ́ kíkà níbi mo ṣe sọ ó ní kámọ́ṣe ti bí yẹn ọlọ́rẹ̀ tàṣábù dẹ̀wà ń bẹ́ pẹ̀lú àwọn catholic tí ń ka rosary sì ti ṣáájú islamu bí ọlọ́rẹ̀ Eh? kámọ́sàdó àmú kádàrá ti gbẹ èsì lòdígbọ́ àwọn kan mọ́ sọ pé à níbi àdó àṣepọ́lọ̀ ti kádàrá gbogbo nǹkan ta ló sọ fún wa kó òun ti kádàrá nǹkan Allah ta ló sọ fún wa kámọ́sàdó Allah so ó ní kádàrá ti gbẹ ni ṣé ó pàwọ́ láṣẹ ni ó ń fún wa nírò sifatun kọbàríyà ìròyìn ó fún wa nírò pé kádàrá ti gbẹ ṣùgbẹ́lẹ̀ wá jẹ́ amúrù òdòrò ní ẹ̀pẹ̀ mi sókíláṣe ó ní mo fi kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé tọ́ àní tí ẹ̀ bá ń ṣàdúrà ó ń tẹ̀ láṣẹ tọ́lọ̀ ọ̀rùn kádàrá ìyẹn ṣe yanjú nìyẹn Allah àìlẹ̀. Ẹlẹ́rẹ̀ lẹ́rẹ̀ yí direct uh, Wọ́n ní láì fi ìdí lábáwá pé ààrẹ̀dí èdè ní máa ṣe àdúrà tí ọlọ́run pé àti ìdí máa fi lábáwá ìpòsí àdúrà. Àdé àdúrà ká máa ń pè ọlọ́run mo fẹ́ kọ báyìí, mo fẹ́ kọ báyìí ní jíjà ìwé wa Ibrahim, jẹ́ kí wọ́n àwọn ànábì kan wá tí wọ́n èdè lárúbáwá, jẹ́ bí ànábì Suleiman, ànábì Dawud, sí lárúbáwá ànábì Zọ̀lẹ̀ gbogbo àwọn ànábì ọlọ́run mélòó ni lárúbáwá nù àwọn ànábì lọ́lọ́run jẹ́ jẹ́ lára wọn kéré kí lè àwọn yẹn fi bẹ wà máa àrùsálìnà rọ̀súlà ìlà àbìlìsà ní àrán òjíẹ́ kan fi pẹ̀lú èdè ìlú ẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ èdè ìlú bá wọn sọ àìnà tẹ̀lé ẹlẹ́ẹ̀kejì táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àrùn fàníyá ní ud'uni bil arabiyya aw rasulu qala dhalik ad-du'a al-mustajab du'a'u bil arabiyya ẹgbọ́n láà àwọn ìlú àjàmí ilu ìlú ah, tí Islam ń rọ̀ bí Russia ìgbàtà mùsùlùmí wọ́bẹ̀ ṣé wọ́n sọ fún àwọn aráàlú pé ẹ̀lẹ́fèdè ní ìṣàdúrà ju èdè ẹ̀ lárúwárù abẹ́mọ̀ pé gbogbo àwọn Imam Bukhari yẹn wọ́n ní gbogbo àwọn ìlú tí Islam lọ wọ̀ padà yẹn hátà ìfìkì àtóbidá Áfíríkà ní tàbí ló mọ̀ wọ́n ń Islam wọ Nàìjíríà dé Kánò ṣé wọ́n sọ fún wa ń gbà yẹn pé tàbá bẹ̀rẹ̀ pé ah, gbogbo àwọn ọ̀rọ̀ yẹn wọ́ọ̀kì so in tó wà lẹ́lẹ́kejì ni pé ètànàbí sọ nìkan jánàbí kọ̀ sọ́sọ́ wa wípé ọwọ́ àdúrà tó ń ṣe nìkan lè káṣì jánàbí kọ̀ sọ́sọ́ wa ni ìgbà pé a na wà na jánàbí sọ fún wa pé ta bá ń kírun wípé ta bá wà ní forí balẹ̀ káílá súnmọ́ lọ́rùn ọba jù kí ló sọ ó ní ká gbìyànjú káṣàdúà pé torí àdúà tá bá ṣe ń gbà yẹn olólẹ́tọ̀ sí àfìgbà jùlọ ìjókọ̀ sọ́sọ̀ wa torí pé ọ̀rọ̀ kan wà lọ́dọ̀ àwọn àfáà pé ǹjẹ́ nínú ìdùnnú gan alẹ́ fèdè ní ìtẹ́lọ̀n yàtọ̀ sí àwọn iṣẹ́ ẹnu yẹn ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ta'ala a'lamu al-aqrab ila as-sawab ní wípé èdè tó bá mọ̀ wípé o mọ̀ tún mọ̀ tó ń sọ gangan ló fi ṣàdúrà àyàfi páwọn àfáà sàlàyé pé àwọn tó bá gbọ́ lárúwá tí ó sì yé dáadáa ohun ló yẹ kẹ́mọ̀ fi bẹ́lọ̀ kí ló mọ̀ tó ń wí

ibi tó ti wá ibì kan wá wà kí mo rí tó kọ lọ́hùn sí torí pé mo pé bò lóye mẹ́ta translate a ìlàhù Allah gbogbo bí ìlà àyàn tí ní òtù sí ọlọ́run ní sọ́lọ́run mí ìbẹ̀ pẹ̀lú aláàrin sọ́bí ọ̀gbẹ́ tí ó bá pe ọlọ́run lórúkọ kan you staff solve ẹ̀ṣẹ̀ ìwádìí tí ó tó bá ìtumọ̀ tó wà ní orúkọ ọlọ́run àbówà ní sífà ìdí nìyẹn rílẹ̀ Yorùbá àwọn apá kìí pe olódùmarè abẹ́dígbọ́ lẹ́nu àfáàrí sásọ pé olódùmarè ṣàánú àwa muslim àfá fún èwí bẹ́ torí pé olódùmarè yẹn ìsìsọ́ọ̀lù ẹ̀ àtúpalẹ̀ rẹ̀ ò jẹ́ kò ọ̀rọ̀ yẹn ò yé èèyàn olódù ọmọ àrí olódù yẹn wá jẹ́ ọmọ àrí hapọ̀sì lẹ́nu àrí lẹ́nu tó yẹ́gbẹ́ àmọ́ bí tó ti wá aṣáàrí inú ìlú ṣẹgẹ́ ìgbogbo bí ẹ̀sọ́ kò jẹ́ ká lè lo ní a lè lo olúwa kò ní wọ́n tún rọ́bù sí àbí rọ́bù ìsinú àwọn orúkọ lọ rọ́bù gan ní èdè lárúbáwá ó lè mọ́ túmọ̀ sọ́lọ́run gan ó lè túmọ̀ sí rọ́bù lè báyìí ṣùgbọ́n wọ́n ṣe ìdọ́fà ẹ̀ wàá bí so àwọn ọ̀rọ̀ wọ̀nyẹ ó nídìí àgbọ́yé dáadáa ọ̀rọ̀ mi kọ́ pé ní ọba ní aláwọ̀ ṣàánú mi kìí kó rọ́ǹgì ṣùgbẹ́ nìyẹn ò lẹ́nu láti sọ fẹ́ kó máa ṣe aláwọ̀ bàbá sódà ṣùgbọ́n kó wá sọ ẹgbẹ́ inú pé ọlọ́yẹn rọ́ǹkì yẹn ni èmi ò mọ̀ àlàyé tó fẹ́ fi ṣe torí àwọn àbá Yorùbá sàlàyé pé ìtumọ̀ ọlọ́ni ẹni tó ní ọ̀hun lórí wa ọ̀hun jẹ́ǹgbẹ̀ lọ́wọ́n pé ẹni tó lọ ọ̀hun lórí ẹ̀ tó tọ́ sí ìwọ́lọ́ rẹ̀ náà Wọ́n lẹ́rin tí

ó wà nínú àṣejù nínú ẹ̀sìn ṣẹ̀rọ̀nà tànàtù ẹ́ sọ àwọn aláṣejù ní ẹ̀sìn wọ́n pa nítorí pé wọ́n mú ẹ̀sìn fún mọ́ra wọn they are going nínú jẹ́ lọ́lọ́ ní àpè ní ìdú tẹ́dì ò ṣe aláwọ̀ lórúkọ Ọlọ́run wá jáàzà kápẹ́ Ọlọ́run lórúkọ mi ok àti ọ̀láàlì húsnà 99 yẹn ó ti gbogbo èèyàn lẹ́ẹ̀kan náà wọ́n mọ̀ láwọ́ tí bá lọ túmọ̀ sí ìkan túmọ̀ burúkú ní èdè ìlú mi nǹkan àbẹ́mọ̀ kí aláwọ̀ yẹn ó lè lọ túmọ̀ sí nǹkan mi ní èdè ìlú mi aláàtì nǹkan ṣe táwa mùsùlùmí bá ní aláà lẹ́bí alé tí àwọn ènìyàn sọ̀rọ̀ ṣe wọ́n nírò pé náà láti ọlọ́run kó àwọn àlàyé yẹn ṣe gbogbo nǹkan ló ní ẹ̀kọ́ ló tún ní ìwọ̀ntúnwọ̀nsí èyàn mọ́ta kú wọn lé lórí nǹkan tí ò lẹ́rìí tí o bá dẹ̀ ṣọ́ra kì ní yẹn dangerous danger tó wà ń ni pé béèyàn ṣe ń ta kú wọn lè yẹn lẹ̀mí èyàn ó mọ̀ lé lórí ẹ̀ sí ó mọ̀ lé lórí àwọn nǹkan kan bẹ̀ nù ṣẹ̀ríà fún àkọrẹ́ǹsì gbogbo ẹran tó ń pẹran jẹ ṣèbí àrá mi àbí but ayé náà ẹ mà ayé náà double ànábì lòun àláàlì jẹ èyàn lè jẹ dọ́bù sẹ́n pé ọkàn máa kọ́ torí pé òun ló fẹ́ burú jù ní àwọn ẹran tó ń pẹran jẹ òun máa ń wó egungun ní paul alábìdẹ̀ àdìsẹ̀rẹ̀ wà ní sọ ẹgbà rí pé èyàn lè jẹ òun tiẹ̀ ní èyàn máa kọ́ gan dọ́bù àyẹ́nà ohun gangan lànàbì ṣe ìsìnà òfin a jẹ tabadẹ̀ wo gbogbo àwọn carnivores òun ló fẹ́ wọ́s torí pé yàtọ̀ gan la òfin fẹ́ شافين وما شاء الله يهون هبارة والله أعلم نعم نعم عليكم السلام Thank you.

orùgbójí ẹbí kí ẹmọ ẹbẹ ọlọ́njọ jẹ́ káwọn obìnrin padà dọ́kùnrin láwọn obìnrin ní káwọn obìnrin máa bẹ́lọ́ pé ọlọ́run ṣe wá ní nígbà tó sọ pé àrìjálù kọwà múnà alànìsáì báwa yí àwọn ayà kó di múnà pé bó ti rí ní kí sọ pé kó tún rí bá bí i

Òbí rẹ̀ wá mẹ́lá òfin. Kí ni ríkù títà yìí pẹ̀lú òbí rẹ̀? Ìyẹ́ tó nínú ló jáde òbí rẹ̀. Èyí tó wá fara pẹ̀lú pé èèyàn tí ọmọ rẹ̀ pẹ́pẹ́ tó ń fẹ́ torí tó lóró nù ìgbà lẹ́yìn ìgbà tó wá pẹ̀lẹ́lé náà tó tó wá bẹ̀rẹ̀ sí wá kó ìra ìyá àbùkù lóye gbogbo ẹ̀ ẹ̀kọ́ gbóná ni gbogbo ẹ̀ ó fẹ́ sùúrù gbogbo ẹ̀ pápátá ẹ̀kọ́ gbígbóná ni ó ń fẹ́ sùúrù ọmọ tó fẹ́ mọ̀ ló jìlì bá tí ìyá ẹ̀ àbí bàbá ẹ̀ àbá àwọn méjèèjì ní kó mọ́ lò kí ló fà tí wọ́n fi ní kó mọ́ lò ẹ pé kò yé wọn ni sọ́nà ìpọ́mọ̀ yẹn níṣẹ́ ṣe láti ṣàlàyé mọ̀rùkú ti wá ní ọmọ yẹn ló níṣẹ́ ṣe láti ṣàlàyé fáwọn òbí àwọn nǹkan bá ti ẹ̀ká tà sẹ́yìn láwọn nǹkan wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ ọmọ míì gangan ó dàbí ọ̀rọ̀ dọ̀bálẹ̀ náà ọ̀rọ̀ dọ̀bálẹ̀ àwọn òbí ò ní bẹ́ bọ́ gbọ́yé èèyàn lèèyàn níṣẹ́ ṣe lórí àwọn òbí yẹn ṣùgbọ́n lẹ́gbẹ̀ẹ́ èèyàn sí lábẹ́ àṣẹ wọn téèyàn ti dádó èèyàn ó máa ṣe nǹkan yẹn lẹ́yìn wà máa ṣàlàyé fún wọn mẹ́rù ọmọ kékeré dẹ́gbọ́n jss 1 àbọ́mọ ss1 tí ò ní ráì lẹ́gbẹ́ wọn aṣọ yẹn gan yàmọ́ lórí bí wọ́n ní pátá ní kó mọ́ fèrè kí ọmọ àwọn tí wọ́n jẹ́ aláṣẹ ńbẹ̀ yẹn ni wọ́n bá ṣàlàyé ní tùbí nùbí gbọ́dọ̀gbọ́díyé ọmọ yẹn náà yóò mọ̀ hùwà dáadáa àwọn míì wí ní ìfẹ́ ẹ̀yà wèrè wọn ò ní gbọ́ orí ẹ̀sìrẹ́ǹsì àwọn ìgbìmọ̀ ìta àti ní sẹ́yìn o kéèsì wọn ó dàbí ìgbà tá a wà mọ́kà ní o tánàbí wà mọ́kà tí ń fáwọn sàábẹ́ ń sùúrù pé ṣe sùúrù ní kéèsì irú àwọn ọmọ báwọn torí pé constitution sọ fún wọ fún rẹ tó fẹ́ lọ bẹ̀ pé ọmọ yìí tí yìí tí ọ́nà bàbá ẹ̀ ló wà àjẹ́bẹ̀ èèyàn tó lọ ẹ̀wọ̀n tó di sùúrù ni yóò máa ra ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ táwọn òbí òun ìgbọ́ yé àti tọmọ yóò fi kó lábẹ́ wọn tó níyàwó àtọkọ yẹn ò nira ó lè gbọ́wà sí àbíbù tó sọ pé bẹ́ẹ̀ bá wà lábẹ́ tẹ́ǹtì ó ti lò jáàbù <laughs> ó lè gbọ́ náà Facebook gbogbo ẹ̀ ló wà kó àgbà àṣẹ́wà aláàrùn tẹ̀sí ń bá kí láti jọ ìdíyàwó àwọn ó làbẹ̀ díyàwó ẹ̀ ló jìlìbá tó ló ní kọ́ mo gbà lérò pẹ̀lú jìlá tó wà lọ gbọ́wà sí pé kìí sọ̀rọ̀ èèyàn tó ń ti dìrò pọ́rọ̀ èèyàn wà àti láti fún pé ọlọ́run ní ká na gbogbo ẹni tí yàn rákàtà lífàjírì lẹ́gbà ní ẹnìkan kí rákàtà lífàjírì mọ́ṣáláṣí tí wọ́n ní ká lè kó mẹ́ torí pé kìí sọ àbẹ́nìkan fẹ́ gbàwẹ̀ Monday Thursday káwá discourage ẹ̀tẹ́ mustahab tí wọ́n tún pè ní masnun tàbí ní mandu ó ní nǹkan tí wọ́n máa sófin pé táwọn nǹkan yóò bá jọ ọ̀ràn èèyàn ó agbọ́dọ̀ ṣera wa lójú kòkòrò àti ṣe nǹkan yìí so irú ọkọ yẹn àgbọ́yé ló change so ìyàwó yẹn ó tún ṣàlàyé fún lẹ́ni bí ò ní tẹ̀ láṣẹ rẹ̀ nípa jìlbáàbù yẹn ní ìmọ̀ bóyá gbọ́ kìíní yìí nìyí bóyá ìyàwó yẹn ti lo jìlbáàbù tẹ́lẹ̀ ọkọ ẹ̀ wá ní kó mọ̀ lò mọ́ yóò mọ̀ lò lọ ṣùgbọ́n yóò mọ̀ ṣàlàyé náà ó lè di wàhálà kó sì wà nílé ẹ̀nà ṣèbí lórí ọ̀rọ̀ aṣọ nìkan ni wàhálà ebi ń fún lówó ń jẹun ń bá ń tọ́jú ọmọ ebi ọ̀rọ̀ aṣọ nìkan ni wàhálà àwọn bòmí náà máa ń wà wàhálà láàrín bóyá obìnrin yẹn bóyá lẹ́ni bóyá kò lè fọṣọ kò ṣe torí ẹ̀kọ́ ni ó parí bí jìlìbá mi ò sí ní kúkú olé ẹ̀nà ìgbótà ń lò ẹ̀wọ́lé tó fi kò tí iye ní ìsàlẹ̀ tí ó fún lówó jẹun tó bá yá yóò padà yí ọkọ èmi mẹ́nìkan tí ìyàwó ẹ̀ ló fẹ́ lo nìkọ́ọ̀bù fẹ́ fojú ọkọ ẹ̀ ní kó má lò ó wá sọ fún mi mú á lọ bọ́kọ ẹ̀ ọkọ ẹ̀ lóhun òun fẹ́ kó lò ṣùgbọ́n tó ni pé òun wò pé sóyè kó tó jẹ́ páwọn ọ̀rẹ́ ẹ̀yẹn ló mi ẹni ìyàwó yẹn ti ń lò mí wá ó ní ìdí ń fi sọ bẹ́ẹ̀ pé kò sáàyè ní pé òun fẹ́ wò bóyá fèsì ẹ̀yẹn gangan strong ẹ̀tẹ́ close mọ́ mo dẹ̀ pé rọ́kọ́ ló ń pa do you understand So ní ìyàwó ẹ̀rẹ́ wọ́n ló máa láti ṣe ní màá jàre ó dẹ̀ lo ìyàwó ẹ̀ tí so sometimes àwọn ọkùnrin lè ṣe bẹ́ẹ̀ gan kìí pé wọ́n hate kí ni they want to know bóyá orílẹ̀ oní fèsì yẹn àbí torí pé orí báwọn láìkẹ̀ làwọn fi ń ṣe so wọ́n lọ́ọ̀rẹ̀ torí mo mọ obìnrin kan lẹ́nu lọ́lọ́ ẹ̀ tó ṣíjú lẹ́yìn tó ti ń bojú fọjọ́ tó pẹ́ kí ló dẹ̀ zó lọ́kọ̀ ò gbé bùkátà òun fẹ́ mọ́ ṣe wàhálà káàkiri fẹ́ mọ́ tajà so kò ní dákóhùn ló ní kọ́pù mọ́ gbọ́jà sórí ó dẹ̀ ti ń lò tipẹ́tipẹ́ can you see the different cases now so wọ́n láàrẹ̀ orí àsìkò ṣùgbọ́n tó bá di pé ó fẹ́ le ju wọn pín gàrí ni o àdàdà tí ó bá wá rìlíìsì obìnrin yẹn yóò lọ kọ́ọ̀tù ṣẹ̀ríà kọ́ọ̀tù ṣẹ̀ríà kọ́ọ̀tù máa rìlíìsì ẹni tuntun pápápá wọ́lọ́ ààrẹ àwọn àfáà sọ wípé alákìdá ní ṣíríkù ní kúfùrù kúfùrù náà ní ṣíríkù wọ́n dẹ̀ mú káfùwà ọkùnrin tí ó tí kejì rẹ̀ fi ṣàlàyé ṣíríkù náà ní kúfùrù náà ní ṣíríkù tó bá ṣe ṣíríkù kí ló ṣe ó kàfà ó ṣe kúfùrù náà tó bá ṣe kúfùrù kí ló ṣe náà ṣíríkù wọ́n ní méjèèjì ìgbàgbà náà ó bẹ̀ẹ́ tó ní a lè ṣe tẹ̀bríkù náà wọ́n láàrin ẹ̀ ṣùgbọ́n ìkàkà náà méjèèjì wọ́n láàrin tó yàbá ṣe kí kúfùrù tó fi kú tó bá wọ́n náà kò ní bóòdì ní bóòdì méjèèjì bọ́ fún kàkà náà láàrin Kí ni ìyàtọ̀ ṣe ìyàtọ̀ wà lẹ́ẹ̀rí súnà àti ẹ̀ẹ́ súnà àti súnà àti kìíní súnà àti kìíní. Káàlì ìkọ̀kọ̀ súnà Ẹgbọ́n tó jẹ́ ní súnà ìyàtọ̀ láàrin súnà àti wájí? Ó dá lórí fíìdì tó wà. tàbá ń sọ̀rọ̀ ní abẹ́ mustalahul hadith tí a bá sọ pé súnnà ó ní definition as-sunnatu muradifun lil hadith wa ma huwa al hadith ma udifa ila rasuli min qawlin aw fi'lin aw takririn aw wasfin khalqi aw hadith gbogbo tá a ṣàfitì ẹ̀ sọ́dọ̀ ànábì ọ̀rọ̀ bá ànábì sọ in tá ànábì ṣe in tí wọ́n ṣe lójú ànábì tí ó dákẹ́ sí àti ìròyìn ànábì bóyá bọ́lọ̀ ń ṣe dá àti nínú ìhùwàsí ẹ̀ òní wọ́n pè súnà nínú science of hadith ṣùgbọ́n tàbá lọ sí òṣùlò pè ní masnun nǹkan ma amọ̀rọ̀ bí ìṣárí aláwájí ìgbẹ́rí ìlìzàm nǹkan tọ́lọ̀ ń pàṣẹ pé ká ṣe ṣùgbọ́n kìí ṣe àṣẹ ọ̀ràn dandan dandangan orùgbódíé ọ̀nà pè ní súnnà nínú usulu fíkì nínú fíkì tẹ́ bá ní súnnà mọ́ lẹ́yìnsà bìlì kùrán sájá ti nínú ìsúlù fíkì ìtàwọn pé ìsúnà ni nǹkan tọ́lọ̀ ní kẹ́ẹ̀ṣe ṣùgbọ́n kìí ṣe dandan ní kẹ́ẹ̀ṣe nínú sọ́lọ́lá àbí ìsìn tẹ́ ń pè ní súnà ní gbogbo ń tàà sàfífẹ́ sọ́dọ̀ ànábì tó lálàáfíà àdọ́dọ̀ ànábì gbogbo ń tàà ti sàfífẹ́ sọ́dọ̀ ànábì mí ìjọràn èèyàn òmí èso ọ̀ràn èèyàn tó tẹ́yàn bá ti wá tẹ́mà so terminology ni fíìdì ọ̀tọ̀ tó dìbẹ̀ lórí fíìdì tàbí ní ẹjẹ́ kẹ́mi sábà súnà fún mọ̀ndú níbi tí àwọn àwáàmù wà wọ́n lọ gbọ́ yé pé kìí ni èèyàn ìmọ̀bíá tí ìkankan bá jẹ́ súnà sí tó jẹ́ wájì tẹ́ bá lọ sọ pé súnà ànábì ní kìíní bí irú orun bọ̀n sí wọ́n gbọ́ yé sí mọ̀ndú mustahab ìmọ̀bíá gbọ́ kìíní yìí èyàn ó làmọ́lẹ̀ pé ọ̀ràn èèyàn ní kílẹ̀ ọ̀ràn èèyàn ànábì sọ báyìí bẹ́ẹ̀ wọ́lọ́rẹ̀lẹ̀ so terminology ni difference so tí wọ́n bá ní súnnà ó lè túmọ̀ sí tó jọ́ ràn yàn kan ó dá lórí ibi tẹ́ẹ̀tí jọ sọ̀rọ̀ ẹ̀rọ àwọn àfáà tí wọ́n bá ní mustahabu nínú stilahati amalikiya tí wọ́n bá ní mustahabu ó ní táwọn àfáà fẹ́ ìyẹn ní pé nǹkan tó ṣe pé dẹ̀lílù zọ̀ní tí lágbàgbé dẹ̀lílù zọ̀ní ló sọ láti ń ṣe nǹkan yẹn kìí ṣe dẹ̀lílù tí èṣe zọ̀ní tó ti kọkìí gẹ́bí àwọn ànàfíà ṣe ṣòpinyà láàrin fardu àti wájib tí wọ́n lọ sọ pé hadisi alhadisi mutawatir àti hadisi ahad ni wọ́n fi ṣòpinyà láàrin fardu àti wájib so gbọ́ àwọn kí níwọ̀n yẹn istilahati ni tó sì ti bọ́ sínú fòrò tẹ́ tó nídi àlàyé káwọn èèyàn tó fi gbọ́ yìí ó dàbí súnnátù mu'akkada àti súnnátù gairu sónátù mọ̀hákádà ló lọ jẹ́ wájìbù lọ́dọ̀ àwọn mẹ̀lìkí ló lọ bọ́ sí rúkúnù sónátù mọ̀hákádà ló lọ bọ́ sí wájìbù sónátù gẹ́rù mọ̀hákádà ló lọ bọ́ sí súnà àbímọ̀tò so ìsìláhàtì rẹ̀ tó wá ń ka mínájì mùsùlùmù sí àwọn mọ̀hákádà yẹn ni ó mọ̀ lọ bá tó bá arkan wajibat sunan táwọn ọmọ ẹlòmíẹ́ tó equivalent fardu awàájí sunnatu mu'akkada wa sunnatu ghayru mu'akkada so labud so yẹ kí ẹgbọ́ àwọn ìfìlàhátì yẹn yé ní èyàn gan tí ẹ̀sí ní sọ nínú tí wà tí

ìwọ tó wà lẹ́gbẹ̀ẹ́ ṣe ọ̀gán mọ̀ kò yóò ṣe gbà ìsìlámù tó bá ṣe gbà ìsìlám ṣó mọ̀rún kí àtọ̀ kò ní mọ̀ rákà kò mọ̀ tó kàn rí ṣùgbọ́n ó mọ̀ bí wọ́n ṣe ń pàfọ́ gbérù kú nìkan ẹgbẹ́ tí kọ́ pé kó wọ́n ṣe sùmánù láà pẹ̀lábí ìrọ ẹni tó ṣe gbà ìsìlám èyí tẹ́wàá mẹ́yìn ti gbọ́dọ̀ kọ́ tí ò bá àwọn ayé àyẹ yóò mọ̀ ṣe anábì ti sọ tí ó mọ̀ ṣe subhanallah alhamdulillah wala ilẹ̀ illallah wala akbar tó bá ti ń ṣe náà ń di ẹni ẹwà tẹ̀lé torí pé ti ẹ̀yẹ wà náà fájà gangan ti ẹni tí ò fájà ni wọ́n ní kó máa ṣe

kò mọ́ mùbáraka àlè mílẹ̀ àtàmọ̀wà wà mílẹ̀ àmàṣíta ní ṣe ìbá ìwọ́ wá mọ̀ pẹ́ nìkan mọ́ sí ti ẹ̀rọ fún ìbámu àwọn méjì wájọ wà ní pé èwo láti rùn lẹ́yìn èwo ló sẹ́ni tó tún mọ àwọn àlékún àwọn àkàrù ní abẹ́ tí ò mọ́tò ìbéèrè ni pé ẹni tí ó mọ tí ò mọ̀ ju rọ́bà náà wà lákàlẹ̀ hàmbìyẹ tí ò mọ hamdan kàṣírọ́tọ̀ ìbá baraka fi ṣérùn mùsọ́lẹ̀ wà wà ákìlù lẹ́yìn ní àsìkò kódà tó ayẹ́ pé òun ni hákìmù dáúlà tàbẹ́ tó jẹ́ wà àmírù ní àti mọ́m ẹ̀yìn ẹ̀ láti mọ́ kí o pẹ̀pẹ́ bẹ̀yìn aláṣẹ lónìí àlè alẹ́nu ó yàtọ̀ sí èkí àwọn alòlẹ̀ ṣèlúwà títí di fẹ́yàn tí wọ́n fi yẹni tó gúdù jù sẹ́dígbọ́n wọ́lá àrẹ̀ náà alaikum salam ọ̀rọ̀ méjì ló wáyé lórí ẹ̀tàbáwà ń sojú tí a lè ṣe rọ̀bá náà fi náà fi jú ní hasana apákanú àbá ní wọ́n ẹ̀ẹ̀tì yàtọ̀n kéèyàn mọ́ sí àwọn dùáànù kùránì yẹn torí pé kó máa lọ ní pé tánàbí sọ pé ká mọ́ ta kùránì sojú lèyàn ká wàhádà ìyá ìwọlọ́sára alẹ́ al'akadu jẹ́ndé mímọ̀ kò díẹ̀ ní ìdíkí ìṣọ́tí tó díẹ̀ torí bá wọn jùwá mi wà àwọn míì ó sọ wípé ṣe bí intention tó wà lẹ́mí ẹ̀ ní kò ń ṣàdúrà kìí kò ń ka Kùrán o mú nínú àyà Kùrán tó lọ jẹ́ dùá wà á ń tẹ̀sẹ́dẹ̀ òbíhà tó díẹ̀ ìwọlọ́wà mọ̀ ìtọ́kàn rẹ̀ balẹ̀ sí mẹ́ Alẹ́kùn ṣe àmì. Ẹ̀rọ ìbí tí àpáwọn àti àpìlẹ̀ ìlú ìjẹ́ kan, mo tẹ́ sáájú. Kí ni bèèrè ti yí ẹ̀sá bèèrè dàrẹ́? Bèèrè kọ́, kí bá ti sọ̀rọ̀ pé ọmọ ọmọ tí wọ́n bá wọ aṣọ ẹ̀ẹ̀dẹ̀fà. Tò bóyá káàkiri ọ̀nà pé kí wọ́n bá wọ̀ jáde ni àti kọ́ bá wọ̀ láwọn àti ọkọ̀ wọn nìkan tó ṣàlàyé ni ẹ ṣàlàyé ìtù sí ní mo fẹ́ sọ. Sọ aláàrẹ̀ láàrín ní ọ̀rọ̀ náà ọba tí ó mú wa ní àǹfààní àti rí ti alẹ́ àbẹ́ àlá